atọ́lọ̀ yàkẹ́ àti ìgẹ́ ọlọ́run bá tó kún tó pọ̀ fún anabi wa Muhammad àtàwọn ará ilé rẹ̀ lápapọ̀ ìlọ́kùnrin ìlóbìnrin àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ tá a mọ̀ sí sọ̀hábẹ́ ọlọ́run bá ní yọ́nú sí wọn ọlọ́run yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa o ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa alámàrí wa ọlọ́run má jẹ́ ó dàrú ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run jẹ́ abójú rẹ̀ ọlọ́run bá jẹ́ abà pàdé kẹ́ lọ́sàn-án kẹ́ lóru wa ọlọ́run jẹ́ àfi wà àlùjánnà onídẹ̀ra ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run bá ọlá la ilaha nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá ibẹ̀ la ti ń ṣe àlàyé fúnra wa nípa àwọn ẹ̀kọ́ ètò pàtàkì kọ́ wà lára wa nígbà tí a bá fẹ́ jẹ tàbí nígbà tí a bá fẹ́ mu nínú ìdánilẹ́kọ̀ọ́ náà a ṣe àlàyé nípa bó ṣe ṣe pàtàkì ká mọ̀ pé oúnjẹ tọ́lọ́run ọba tó pèsè fún wa oore ńlá ni ìdẹ̀rọ̀ ọlọ́run ni lè tó sí pé ọlágbára púpọ̀ téèyàn ò lè dúpẹ́ rẹ̀ tán ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà bọ́lọ̀ ń bá ti a ṣe oore fún yàn kódà kí oore ń kó kún gbogbo ilé ayé yìí kẹ́kẹ́kẹ́ bí ìbá tilẹ̀ rántí ṣe alihamudulilayi tó dúpẹ́ fọlọ́mùbá lórí rẹ̀ ọpẹ́ tíyàn dá lẹ́ẹ̀kan ó ti ka gbogbo oore ìtọ́lọ́mùbá tó ṣe fẹ́ dá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ọmọ ẹ̀dá ènìyàn aláìmoore mà ní ọpẹ́ kọ̀mọ́ lórí alihamudulilayi nìkan wọ́n tún bi ọ́ léèrè pé ìgbà tí kùn rẹ tó le tó jẹ tó mu tó yó tán kí ni tó fi ṣe òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam anabi tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alùkìyàmà lan tazula qadama ibni adama yawma alùkìyàmà hatta yus'ala an arba'in ojú kan náà tọ́mọ anabi adamu bá wà lọ́jọ́ gbẹ̀dẹ̀ alùkìyàmà wọn ò ní jẹ́ kẹsẹ̀ kó yí bẹ́ wọn ò ní jẹ́ kú lójú kan náà wà tí wọ́n fi bílẹ̀ rẹ̀ nípa àwọn ìbéèrè gbáǹkọ́gbì mẹ́rin kan ìbéèrè àkọ́kọ́ an amrihi fi ma afna wọn ó béèrè lọ gbogbo ń tó lò nínú ìsẹ̀mí gbogbo ìgbésí ayé rẹ pátá lórí ìkínlọ́ tán lé lórí. bákan náà wọn ó béèrè à ń ṣàbáàbí ìfìmà àbúlà ìgbà tó wà ní ọ̀dọ́ tó lè gòkè tó lè tó lè fò tó lè tì rìn lọ tí nǹkan kan ò ní í sí ọ kí ni tó fi ṣe kí ni tó dogbo lé lórí wọn ó béèrè lọ́wọ́ àtọ́wádìí ọ̀gbìn dàrí kíámà bákan náà wà ní àìlèmíhì má dà ámì làbíyì ìmọ̀ tó o ní kí ni tó o fi ṣe wọn ò bèrè lọ́rẹ̀ tó bá dijọ́ gbìndàlì kíámà kìí ṣe ntoni mà ti ń ṣe wáàsí nìkan kìí ṣe ìmáàmù àbí mufasiru mọ́sálásí nìkan ní àǹbáwí àwọn tí wọn náà bá tiẹ̀ lè gbọ́ lẹ́kọ̀ọ́ tó gbọ́ yé ìwọ náà ti doni mímọ̀ lábàárà rẹ̀ nù lójúṣe láwọn bá sallallahu alaihi ló fi sọ fún wa pé ballighu anni ballighu anni walau aya anábì ní gbogbo ntẹ́ bá ti gbọ́ látẹnu mi ẹ máa mú dé etí gbọ́ àwọn èèyàn bó ṣe ààyè ẹ̀yọ kan ńlọgbọ́ yé tó o dájọ́ nípa rẹ̀ wọn náà ti dá falabala bẹnu máa fi ṣe wàásù máa fi ṣe ìkìlọ̀ fáwọn ọmọ ara ayé. nǹkan lẹ́ẹ̀kẹrin ni pé wà á máa lè hì min ainek tasabawo wà fi máa ànfàkà o owó rẹ̀ tó ní owó tó lọ́wọ́ bá tó pèsè fún níbo ló ti kó jọ ó ní iye tó ń gbà lówó oṣù ó ń gba thirty thousand naira lóṣù níbo ló ti rówó tó fi kọ́lé ilé tó kọ́ yìí estimation ń sọ fún wa pé ten million lọ́wọ́ tì ń bolo tí a rí nínú ten thousand twenty thousand tó ń gbà lọ́wọ́ oṣù rẹ̀ ẹni pé wọ́n ó béèrè ń bo láti kówó jọ nígbà bá wá kó jọ tán níbo lọ wà náà sí wọn ó béèrè ilé ìlọ ẹnì kọ̀ọ̀kan wa tó bá dijọ́ gbèǹde àlùkìyàmà ẹni pé ìmọ̀ tá a mọ̀ àwọn tá a gbọ́ náà dánilẹ́kọ̀ọ́ tó kọjá àfi káyà máa lò ó ká máa ṣe iṣẹ́ kó má bàa jẹ́ ìbálẹ́jọ́ bó fẹ́ni kọ̀ọ̀kan wa tó bá dijọ́ gbèǹde níjókòó tòní lágbára Ọlọ́run bá mayambagi ijtinabuhu àwọn nǹkan tó ṣe pé ọ̀dà eh, pọ̀ ká jìnnà sí bí kò ṣe pé ó ṣe dandan fún wa láti ta kété láti jìnnà sí kámádédé rẹ̀ lábala jíjẹ àti mímu òun náà ni a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ tòní. nǹkan àkọ́kọ́ al-israf fi ta'ami wa sharaf iná àpà lábala jíjẹ àti mímu wọ́n fẹ́ ká jìnnà sí. iná àpà níbi jíjẹ àti mímu wọn fẹ́ ká jìnà sí ní pàtàkì jùlọ nígbà tá a bá ń ṣe ìnáwó àwọn míì wọn kàn sí oúnjẹ dàálẹ̀ ní rẹpẹtẹ wọn àní náà ní sáwọn èèyàn jẹ àbí wọn ò tiẹ̀ jẹ káyọ̀ ọ̀sá jẹun kó ń jẹ ọ́sẹ́kùn yẹn lọ́tẹ̀ wọn lọ́rùn wọn fi máa pé yẹ́s àwọn èèyàn jẹun wọ́n sì jẹ yó bí a ní pìlẹ̀ ńgbà tí wọ́n á oúnjẹ tó yẹ kí wọ́n fáwọn èèyàn lóúnjẹ àwọn èèyàn béèrè wọn fún lóúnjẹ lójú ọjọ́ oúnjẹ ti wá di ó ti á pọ̀ sí wọn lọ́rùn wọn ò rẹ́ni bá wọn jẹ wọ́n wà á lọ rù dànù ẹ̀jẹ̀ á bẹ̀rù Ọlọ́run ẹ̀jẹ̀ á bẹ̀rù Ọlọ́run lára tí máa ń jẹ́ kí oore ọwọ́ ẹ̀dá kọ́ gbọ́n dànù ńlẹ̀ṣẹ̀ wà lára ẹ̀ṣẹ̀ ó ní israf ńlọ sí wà lára ẹ̀ṣẹ̀ ó ní israf ńlọ wà ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n ó ní idha kunta fi ni'matin fara'aha fa inna dhunuba tuzilu ni'ami tọ́lọ́mbà sórí kan fún ọ lónìí tó bá ń bẹ nínú kí ọlọ́run kan tó ń bẹ nínú dẹ̀ra kan fárí àhá yà sọ wá bó retí mẹ́lọ́ọ̀rẹ́ ń bò ní òṣèlú bọ́ bí òṣèlú bọ́ náà ni pé kò jìnnà sẹ́sẹ́ fa inna ba tuzilu ni'am torí pé àwọn ẹ̀ṣẹ̀ tó rí wọn oore tí ń bẹ lọ́wọ́ ẹ̀dá yìí máa gbọ̀n dànù ni bó lórí ọwọ́ rẹ̀ bó ni òṣì ní bọ́ òun náà ní pẹ̀lú kó o jìnnà sẹ́sẹ̀ bó gbà tó bá ti á á pa ó jìnnà sẹ́sẹ̀ nù nínú suratul Isra ọlọ́ni wala tubadhir tabdhira má ṣe bá wọn nànà á pa lára àná á pa òní kó kù ó kú ká máa wá dànù oúnjẹ níbẹ̀ kò máa wò àwọn tí èèyàn tí ó kú fún àwọn téèyàn wọn tó kú tẹ́ kí gbogbo akáṣùgbà wọn ká gbìyànjú kálukọ́ lọ ṣe ń jẹ wá ká máa wá fi tù wọ́n pé ẹ dákun ẹ jọ ẹ ṣe sùúrù ẹ ṣe farada bẹ́ẹ̀ jẹun lónìí tí ẹ dọ́là kò ní kó kú jí padà ẹ torí ọlọ́run ṣe sùúrù àwọn gangan nídàájí wọn ò ti dín ká ìjà bẹ̀rù ọlọ́run kò sáànú mọ́ ara àwọn àpẹẹrẹ pé àlùkìyámà ti ń tó nílé yìí kò sáànú mọ́ ọlọ́run mọ̀ sáànú ìdá usnida al la ila ghairi ahli fantazir sàn ah, ẹn tí ó yẹ kábàndì àbòsá bá ti máa ń bẹ̀ yà mọ̀ kálukì àlùkì àmọ́ ọlọ́run ó ti ń sún má bọ̀ nù ẹn tí ó yẹ kọ́ dáná oúnjẹ torí pé ọ̀fọ̀ ṣẹlẹ̀ sí torí pé ìyàn rẹ̀ ó kú ó náà ní tí wọ́n rántí pé tọ̀ ẹ lọ́ọ́ bá ara màálù báyìí ẹ lọ́ọ́ bá ara ìlú bọ́ báyìí kò ká ìrújú pẹ̀lú ìyàn rẹ̀ tó kú mọ́ ọ̀rọ̀ báwọn ẹni pé tó kù bá kú nǹkan ti bàjẹ́ nù ká tó máa wá dáná oúnjẹ lẹ́yìn rẹ̀ iná pa pátápátá yín lé lẹ́yìn ọlọ́ni wọlé àtúbà dèrè tẹ̀mùdéyàrọ̀ má ṣe bá wọn nánà àpà láyíláyí torí pé innal mubadhirin kanu ikhwana shayatin torí pé gbogbo àwọn tí wọ́n bá nánà àpà pátá ọmọ ìyá àwọn èṣù ní ajẹ èṣù gángan sì ni ọ aláìmoore ló fọlọ́wọ́n bá rẹ̀ kèfèrí ló ẹni tí ò ńlọ́jẹ́ níwájú ọlọ́run ọba tààlà yẹn ni pé nǹkan àkọ́kọ́ lára ń tá a gbọ́dọ̀ jìnnà sí lábala jíjẹ àti mímu ó ní al-israfu fi ta'am lára israfu fi ta'am ni wípé oúnjẹ tó ṣe pé èèyàn mẹ́rin ńlọ yẹ kí wọ́n jẹ lọ́ọ̀pọ̀ wá róúnjẹ nífà ó wá jẹ oúnjẹ èèyàn mẹ́rin ó jẹ ó yó tán ó lè dìde ńlẹ̀ mọ́ gbogbo ọkùnrin ó ràn bàbàbàbà wọn náà wá ń ṣẹ́jú páí ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ọlọ́run ọba ìsirọ́ọ̀fù ńlẹ́lẹ́yìn ẹni pé nínú àwọn ẹ̀kọ́ tánàbí tiẹ̀ tún fi kọ́ wa níbi oúnjẹ jíjẹ ni wípé kódà kéèyàn ó jẹun tẹ́bi ó fi pààyàn bíbí bá wá pààyàn tíyàn bá jẹun kódà kéèyàn ó jẹun jẹun lájẹyó torí pé òjíṣẹ́ aláwọ̀ bá sallallahu alaihi wasallam anábì ní ìkún wa ó ní ká da sí mẹ́ta ìdá ìdá alákọ̀ọ́kọ́ kó fún jíjẹ ìdá ẹlẹ́ẹ̀kejì fún tóòmù ìdá ẹlẹ́ẹ̀kẹta fún mímí gbogbo ẹ̀ pátápátá nílẹ̀ lómi ìfi ń jẹun kò ní fààyè omi kò ní filẹ̀ nínú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ni tàṣí tí ó tiẹ̀ fi máa wá mi. ànábì sì jáàmà wípé ọmọ ànábì ádámà kò ní kó nǹkan kan sínú àpò kan kí nǹkan okun kọ́ wá jẹ́ aburú fún un bíi kéèyàn ó di ẹrù ẹrù okùn ní dìkúdì kọ́sá ti kọ́ ni kọ́ wọn sá ti yó ni ó jẹ bàtán ó tún jẹ búrẹ́dì le ó tún rí yẹn ó tún jẹ ó tún jẹ bọ̀ọ̀lì ó tún jẹ mọ́ ìjẹkújẹ ń wọlé yùn yẹn ni pé al-israf fi ta'am iná àpà àṣejù níbi jíjẹ àti mímu wọn fẹ́ ká jìnnà sí. nínú àyá al-Qur'an ọlọ́run ní wakulu washrabu wala tusrifu innahu la yuhibbul musrifin ọlọ́run ní ẹ jẹ o ọlọ́run ní kẹ́ o wala tusrifu ṣùgbọ́n ẹ má ṣàṣejù níbi jíjẹ àti mímu má jẹun kọjá bó ṣe yẹ má mu kọjá bó ṣe yẹ wọn náà ṣàkíyèsí àwọn àsìkò ní Ramadan tó ń gbá àwẹ̀ ọmọ ńlá làáfíà jùgbà tí ò sí Ramadan lọ. ọlọ́ni wàkúlù wàṣọ́rọ́bù ọlọ́ni ẹ jẹ kẹ́ẹ̀sì mu wala tusrifu ṣùgbọ́n ẹ má ṣàṣejù má jẹun kọjá bó ṣe yẹ má mu kọjá bó ṣe yẹ ó bá ti jẹun kọjá bó ṣe yẹ ara àrí ọkọlẹ o ò ní lè ṣe bàádà bó ṣe yẹ kó o ṣe o ò ní lè rùkú bó ṣe yẹ kó o rùkú sùjádà rẹ ò ní tó bó ṣe yẹ kó tó wákòlò wáṣọrọbù ẹ jẹ ẹ sì wala tusrifu ṣùgbọ́n o ẹ má ṣe ná iná apá ẹ má ṣàṣe jù níbi jíjẹ àti mímu innahu la yuhibbul musrifin torí pé Ọlọ́hun subhanahu wa ta'ala kò nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń ṣe àṣejù níbi jíjẹ àbí níbi mímu Ọlọ́hun bò nífẹ̀ẹ́ wọn. lára ń tá a gbọ́dọ̀ jìnà sí tá a gbọ́dọ̀ dédìí rẹ̀ pínpín yahrumul bishimali illa lidarura èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ fọwọ́ sí ọwọ́ òsì èèyàn gbọ́dọ̀ fi mú àfúta pé làlórí kan ńlọ́ba ṣẹlẹ̀ làlórí ibú ọlọ́mọjọ ṣẹlẹ̀ sí wa bí èèyàn dá lápá lápèjúwe àbọ̀fọwọ́rọ́ kò sí gbé lọ́ọ̀lẹ̀ kò sí gbé lọ òkè tó bá ṣẹlẹ̀ sí èèyàn báwọn sò nígbà yẹn èèyàn láǹfààní láti fi ọwọ́ òsì yẹn lè fi jẹun ni pé ọwọ́ ọ̀tún ọ̀dá ọwọ́ ọ̀tún ọ̀gé ọwọ́ ọ̀tún ọ̀kán sọtẹ́lẹ̀ yìí bá ṣẹlẹ̀ kò sí ní tó burú kì í ṣe ìwọ̀ngbà náà kéèyàn ò fi ọwọ́ òsì kéèyàn ò fi jẹun torí pé la yukallifullahu nafsan illa ma ataha ọlọ́run ọ̀la nǹkan kan bọ̀ wá lọ́rùn pé ká ṣe àfi ntọ́lọ́mbà fún wa ntọ́lọ́mbà fún wa òní yóò béèrè lọ́wọ́ wa ló fi jẹ́ pé ẹni tí ò lómi àná rè é kú ẹni tí ò lówó lọ wọn ò ní ọ yọ zaka wọn ò tún yọ fóònù náà ni ẹni tí ò lówó wọn ò ní ọ ṣe hájì àfi tí a bá rẹ̀ ní ti ọ̀ràn kìí sì pé ọmọ àfojúlé ọmọ sá káàkiri tójúlé ọ́fíìsì káàkiri mí náà fẹ́ ṣe hájì mí náà fẹ́ ṣe hájì rárá èyí tí ìlágbára nù kìí sọ̀ràn yẹn fún yẹnni pé n ta fẹ́ lọ láàrin ni wípé yahrum al-aklu wa shurbu bishimal illa lidarura ó jẹ́ ìwọ̀ fún mùsùlùmí láti fọwọ́ òsì jẹun tàbí láti fọwọ́ òsì mu illa lidarura àwòtá pé làlórí kan ńlọba sílẹ̀ sí bọ́yọ̀wọ̀ ẹ̀gẹ́ lápèjúwe. ìkíní bẹ̀ ni wípé ìmọ̀ ṣe báwọn à ń kọ́sí àṣetọ́ nínú nínú Suratu Nur ọlọ́run ní wala tattabi'u khutuwati shaytan ìlànà èṣù ọlọ́run lè gbọ́dọ̀ tẹ̀lé ẹ gbọ́dọ̀ kọ́ sí èṣù lára àwọn ìlànà èṣù ó ní ìmọ̀ fọwọ́ òṣì ìmọ̀ àfijàn nínú hadith ojúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam sọ pé fa inna ash-shaytana ya'kulu bish-shimal hadith yìí Jabir ńlọgbà wá ìbẹ̀rẹ̀ rẹ̀ ni pé la ta'kulu bish-shimal ọwọ́ òṣì yín ẹ má máa fi jẹun ọwọ́ àlàáfíà ẹ má máa fi jẹun fa inna ash torí pé àṣetán ni ẹni ẹ̀kọ́ ya'kulu bishimal oní máa ń fi ọwọ́ òsì rẹ̀ oní máa ń fi jẹun. àdìfì yìí imam muslim ńlọgbà wá nínú kitabul ashriba àbámbẹ́ lábala àdábù tọ́hámi wa sharab nínú sahih muslim àbáníbẹ̀ yẹnni wípé èèwọ̀ ni fún mùsùlùmí láti máa fi ọwọ́ òsì rẹ̀ láti máa fi jẹun torí àdìfì yìí tánibí kọ̀ fún wa pé ká máa ṣe bẹ́ẹ̀. nǹkan lẹ́ẹ̀kejì ni pé al-amru sarih bil-akli bil-yamin bákan náà oríṣiríṣi àwọn àdéhìí ńlọ wá tánàbí ti sọ yanya pé ọwọ́ ọ̀tún oníkà máa fi jẹun o kódà ó tún pani láṣẹ rẹ̀ tàṣẹ́tàṣẹ́ ńlọ́wì nínú àdéhìí Abdullahi ibn Umar tọ́gbà wá kọ́lọ́mbà ni yọ́nú sí àtọ́wọn àti bàbá rẹ̀ olójúṣẹ́ lọ́wọ́ bá sọ pé idha akala ahadukum falyakul biyamini tẹ́nìkan nínú yín ti bá ń jẹun kó ṣàkíyèsí o ọwọ́ ọ̀tún rẹ̀ oníkọ́ máa wa idha shariba bákan náà tẹ́ bá fẹ́ mu nǹkan falyashrab bi yaminihi ọwọ́ ọ̀tún oníkẹ́ẹ̀fì mu. nítorí wá sí ní láàánú ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yóò rò pé òun ń ṣoge ni ọwọ́ òsì òun náà ni yóò sì máa ti bẹnu. kódà rínú àwọn àáfàá mi tó ṣe pé bí bá ń jẹun báyìí lóde bó ṣe ń fọwọ́ ọ̀tún bí ṣe ń fi jẹ àmàlà yóò sì máa fọwọ́ òsì yóò máa fi mu pure water. èèyàn gbọ́dọ̀ fi kankan èèyàn gbọ́dọ̀ fọwọ́ òṣìṣẹ́ kankan yálà jíjẹ ni àbí mímu epo yìí èsì ọ̀rá sọ́fẹ́ di ọ̀rá ọ̀fẹ́ fi ọ̀fẹ́ di ọ̀rá lọ́lẹ́ ni àbọ̀fẹ́ àbọ̀fẹ́ fi mú mi padà bí kọ́ọ̀bù bẹ́ẹ̀ pọ̀ báyìí àníṣẹ́kọ̀ tẹ̀lé súnà ẹ̀bẹ́ sàfàbọ̀ ẹ̀ fọ́nù ẹni pé èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam ọwọ́ ọ̀tún ńlá fi jẹun ọwọ́ òsì èèyàn gbọ́dọ̀ fi jẹun níbàámu sí àwọn hadith tó wá tánàbí fi sọ fún wa pé ọwọ́ ọ̀tún ní ká fi jẹ òní ká máa fi mu àdìfín ìdá àkàlà àhàdùkùn bẹ́ẹ̀ nìkan nínú yín bá ń jẹun ọwọ́ ọ̀tún ni kó fi jẹun bí bá fẹ́ mú nǹkan ọwọ́ ọ̀tún òun náà ni kó fi mú fàyínà ṣèyítọ́ọ̀nà ìyá àkùlù bí ṣìmáàlìhì wàyí àṣìrọ́bù bí ṣìmáàlìhì torí pé àṣeyítọ́ọ̀n ẹni ẹ̀kọ́ oní máa ń fọwọ́ òsì rẹ̀ jẹun bákan náà bí ọba mu ọwọ́ òsì bákan náà oní máa ń fi mu Imam Muslim òun ni ó hadith yìí wá àárí nínú báàbùl àṣírí kita adabu ta'am nínú kitabu al-ashriba báàbù adabi ta'ami wa sharab so kálọ̀ wò ń bẹ́ á bà níbẹ̀. baba ibn al-Qayyim kọ́lọ̀ ń kọ́ba ní kẹwọn nínú tírà wọn azad baba ní wa muqtada hadha tahrimul akli biha wọ́n ní tí àdéfì ti ń sọ fún ni pé èèwọ̀ èèwọ̀ ó ní fi ọwọ́ òsì ká yìí jẹun tàbí fi mu wọ́n wà sahih ọ̀rọ̀ yìí sì ni ọ̀rọ̀ tó ṣe pé ọlọ́láàfíà pọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà tí tí wọ́n sọ fún wa lára àwọn ìdí tá a fi mọ̀ pé èèwọ̀ ó ní ká fi ọwọ́ òsì ká fi jẹun ni pé ànàfi tashabu bi shaitan ẹ̀ ń bá ń fọwọ́ òsì jẹun ó ń fi ìṣesí ó fi ń jẹ ìṣúná ọlọ́run ti kọ̀ fún wa níbàámu sí àyà ìtìmọ̀ọ́kà lẹ́ẹ̀kan yẹn ni pé a kọ́ sí àṣetán ẹni ẹ̀kọ́ yàtọ̀ sílẹ̀ yẹn ni pé fi tashabu bil kafirin ẹ̀ ń bá ń fọwọ́ òsì tí bá ń fi jẹun onítọ̀hún ọ̀n kọ́ṣe àwọn kẹfìrí nù nínú hadith man tashabbaha biqawmin fahuwa minhum ẹ̀ ń tí bá ń fi ìṣesí àbí wà àbí ẹ̀sìn tí bá fi ń jọ àwọn ìjọ kan oní àti dára wọn nù Abu Dawud ńlọgbà hadith yìí ńlọgbà wá. lára tí ó jẹ́ àjìnà sí ni pé òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam anábì bu ẹnu àtẹ́ lu ẹni tí bá ń fọwọ́ òsì tí fi ń jẹun àbófin mu kódà arákùnrin kan ànábì ni ó wá jẹun lọ́dọ̀ òun níjọ́ kan bàtàrákùnrin tí ó tọ́ bó oúnjẹ ọwọ́ òsì ló ti bọnú oúnjẹ kò sí ntọ́fà tí ìsebẹ́ o ju ìgbéraga lọ ẹ̀já gbọ́ àdéfin látọ̀dọ̀ kọ̀tádà and Anas kọ́lọ̀mbà ni yọnu sí i anna nabiyya sallallahu alayhi wa sallam naha an yashraba ar-rajulu qa'iman ó ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam anabi kọ́ ó ṣe léèwọ̀ fún yàn láti máa mumi lóòrò Qatada wa sọ pé fakunna àwa sọ pé tọ̀ ìrẹ̀ Anas falẹ̀ akílò sáàlẹ̀ jẹun lóòrò faqala Anas Anas wa sọ wípé dáàlìkà àṣàrò wà áhàbàtò eléyìí gan ń ló burú pọ̀ jù eléyìí ni ọ̀dà jù ẹni pé lára àwọn ẹ̀kọ́ tó yẹ kó máa bẹ lára wọn ni pé tá a bá fẹ́ jẹun jẹun rẹ tó jẹ níkàlẹ̀ ntó mu mu níkàlẹ̀ má bá wọn jẹun lóru. anabi sallallahu alaihi wasallam anabi yìí ṣe làánà ọ làánà arákùnrin kan ó ṣépè fún arákùnrin kan látàrí pé ńgbà tí ó jẹun ọwọ́ òsì ló ti bọ̀ nínú hadith náà etí salma ọmọ akọwàhùn tí ó gbà wá ó lòdì sí ọlọ́mọba sallallahu alayhi wa sallam àni rọ́jòlá ní akala ẹ̀dá nàbí wọn arákùnrin kan wá jẹun lọ́dọ̀ ànàbí ìgbà tí ó tọ́ ọ bọ oúnjẹ ọwọ́ òsì ló ti bọ̀ fakọ́ọ̀l ànàbí wa sọ fún pé ah, arákùnrin kul biyaminik ọwọ́ ọ̀tún ni ó fi jẹun kọ́ọ́lá àsìtẹ̀tìrìn ó lóun ọ̀mọ́wọ́ ọ̀tún lónìí wọn ò lágbára láti lọ́wọ́ ọ̀tún ànábì wa ní pẹ̀lú tọ́ ẹ̀pẹ́ lọ́lọ́ bá pa lásìtà tán á ta ó sì ní lágbára àti lo ọwọ́ ọ̀tún yẹn tòótọ́ ẹni tó gba àdìf yẹn wá ó ní máa mà ní àhó ìlàlẹ̀ kébérò kò sí nǹkan kan tó hànà fún tọkọ̀ fún tí ò jẹ́ ọ fọwọ́ ọ̀tún jẹun ju pé ìgbéraga ńlọ́fà ó látàrí pé ó wọ́n wò pé wọ́n máa jẹun pẹ̀lú rẹ̀ wọ́n máa fọwọ́ ọ̀tún bọ́ jẹun owó sì lòun èèbọ̀ jẹun ànábì fi sọ pé ajẹ́ pé táìpúrọ̀ lọ bá pa o sì ní lágbára àti lo ọwọ́ ọ̀tún náà ẹni tó gba àdéhìí yẹn wá wọ́n ní láti gbà náà arákùnrin yẹn kò sì lágbára láti fi ọwọ́ ọ̀tún rẹ̀ láti fi jẹun mọ́ fàmà rọ̀ fáhà ìlàfíì kò láǹfààní àti gbọ́ ọ̀nà lára ń tà tún gbọdọ̀ jìnnà sí bákan náà ni pé yukrahu al-aklu muttaki'an mo tọ́lá ẹ̀ka pé bíyàn ọba jẹun ìjókòó lọ́dà kéèyàn ò ti jẹun kódà kéèyàn rọ́gbọ̀ kú tíyàn bá fẹ́ jẹun a kì í rọ́gbọ̀ kú bíyàn bá fẹ́ jẹun jókòó ni bó la ṣe jókòó àfàwà Ibn Hajar al-Asqalani nínú tírà àwọn Fatihul Bari wọ́n ní bíyàn bá fẹ́ jókòó iye tó dáa jù tíyàn bá fẹ́ jókòó ni pé yajlisu an yansiba ar aliyumna al-yumna wa yajlisu ala al-yusra ètò dájú ni pé ẹsẹ̀ òsì rẹ tẹ́lẹ̀ kó o jókòó lé lórí ẹsẹ̀ ọ̀tún wàá nàró rẹ̀ lẹ̀ yẹn ni pé fi àtẹ́lẹsẹ̀ ọ̀tún rẹ filélẹ̀ báyìí lẹ́yìn tó bá ti jókòó lórí ẹsẹ̀ òsì ìṣesí bá a sì máa ń jẹun bí ẹ̀ bá ń ṣe bá ń jẹun ó ní yó kọjá bó ṣe yẹ èyàn ò lè jẹun téèyàn wà ní ìwọ̀ntúnwọ̀nsì yẹn pé wọ́n kọ̀ fún wa kéèyàn jẹun lẹ́yìn tọ́lọ́gbọ̀kú nínú hadith ojúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam sọ pé inni la akulu muttakiyan èmi kìí jẹun o lẹ́yìn tí yọ̀rọ̀gbọ̀kú hadith yìí Imam Bukhari ó ní ọgbà wá lára tí a kọ̀ fún wa láti ṣe nígbà tí a bá fẹ́ jẹun yukrahu an-nafkhu fil ina wọn kọ kéèyàn máa fa tẹ́gùn síbi oúnjẹ tí èèyàn bá fẹ́ jẹ ní pàtàkì jùlọ oúnjẹ tó gbóná ṣe sùúrù ké tutù ṣe sùúrù kó fi lọ́wọ́ rọ̀ torí pé àwọn atẹ́gùn ti ń jáde láti ẹnu wa náà sẹ̀ǹ pa àwọn atẹ́gùn ti ń jáde lẹ́nu àwọn kan bẹ tó ṣe pé àmì ìta ni èyí tá a mí ìta tó tún wá ń mí sínú oúnjẹun èyí tí ọ̀dà lẹ́nu rẹ̀ ló ń pọ̀ bí oúnjẹun yẹn ni pé kó ń bà di àrùn fún wa wọ́n kọ̀ fún wa láti máa mí tàbí láti máa fàtẹ́gùn síbi oúnjẹ èyí tí a bá fẹ́ jẹ Abdullahi ibn Abbas ọlọ́mùbá ni yọ́nú sí ọgbà àdìfì wá anna nabiyya sallallahu alayhi wa sallam naha an yutanafasa fil ina aw yunfakha fihi anabi ṣẹlẹ̀ wọ̀ fún wa anabi kọ̀ fún wa ó ní kíyàn má máa fi ẹnu fàtẹ́gùn sínú àwo oúnjẹ mọ́ tàbí kíyàn máa mí sínú àwo oúnjẹ torí tó mí síta hàn etí ọ̀dà látẹ́gùn ńlò mí ta hàn kó tó wá máa pọ̀ síbi oúnjẹ àrùn lónítọ̀ ń wá o hadith yìí ààrí inú sunanu Tirmidhi nínú kitab al-ashriba báàbù màjá fi karahati an-nafkhi fi sharab ààrí níbẹ̀ yẹn ni pé wọ́n kọ̀ fún wa láti máa fẹ́ atẹ́gùn sínú oúnjẹ tá a fẹ́ jẹ tàbí láti máa mí sínú ife èyí tá omi nínú hadith mi ètí Abu Qatada tí ọgbà wa kọlọ̀ǹba yọnu sí i òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé la yumsikanna ahadukum dhakarahu biyaminihi wa huwa yabul anábìlẹ̀ tó bá fẹ́ tọ̀ nínú yín má fi ọwọ́ ọ̀tún rẹ míì gbá nǹkan ọmọkùnrin rẹ míì gbá mú lásìkò bàtọ́ ń tọ̀ lọ́wọ́lọ́ wala yatamassau minal khala biyaminihi bákan náà má fi ọwọ́ ọ̀tún rẹ má jọ̀jọ́ pé ń ló fi nu nǹkan ọwọ́ ọ̀tún rẹ ń ló fi táàbà nígbà tó bá ṣe gátán àbí tó bá tọ̀ tán bákan náà wala yatanaffasu fil ina ọlẹ́ ní tọ́ba tó ń fẹ́ mú nǹkan irú onítọ̀hún kò gbọ́dọ̀ mí sínú gbá omi àdìfì yìí bákan náà àárínú sọ́yìn Bukhari nínú kìtàbù lùwòdò báb láàyè mọ́sàkà dákàrọ̀ hù bíyàmì ní àárín níbẹ̀ sọ́tà náà bá délé ká lọ wò á bà níbẹ̀. lára tí a kọ̀ fún wa léè tí a gbọ́dọ̀ yukrahu an ya'iba ta'am wọ́n kọ̀ fún wa láti máa bu ẹnu àtẹ́ lu oúnjẹ oúnjẹ tí ó bá ti wù ọ́ jẹ tẹ́mi rí ọ jẹ pẹ̀ka kúrò ń bì rẹ̀ wọ́n kọ́ máa sọ pé oúnjẹ tí ò níyọ̀ oúnjẹ tí yọ̀ oúnjẹ tí pò dùn ẹ̀ka ẹ̀ka bí ẹ̀pọ̀ ajá kalẹ̀ yìí ọ̀ mùsùlùmí àwọn nǹkan tó dáa òní afẹ́kọ́ máa jáde lẹ́nu rẹ̀ bí kò ṣe pé tá àkòlò tán ìdáṣítá ìta o bóúnjẹ bá wù ọ́ jẹjẹ tó bá ti á mọ̀ pé àáfà tí ò nafsuka tẹ́mi rẹ̀ bá ti kọ́ tí ò bọ́ lára dọ́gba àjẹpẹ́rọ oúnjẹ báwọn ìyàgbé jùlẹ̀ má bà wọ́n jẹ́ tó o wá ní jẹ́ má bu ẹnu àtẹ́ má bolo Abu Huraira kọ́lọ́nkọ́ba níyọnu sí i ó ní máa bá Rasulullahi sallallahu alayhi wa sallam ta'aman qatun ó lóun ò fetí ara àwọn gbọ́ òun ò fojú ara àwọn rí ànábì rí kó máa wá bu ẹnu àtẹ́ ẹnu àléébù kó máa fi kan oúnjẹ ànábì ò sí bẹ́ẹ̀ rí kàánà ìdàṣítà àṣẹ àn àkàlà o bánàbí tí oúnjẹ kan bá wù ú jẹ ànábì ò jẹ wàyí ń kárí àwò tàràkà o bó bá kórè oúnjẹ bó bá kórè rẹ tí ò wù ú jẹ tàràkà o ànábì ò fi oúnjẹ yóò fi í àdìfì yìí Imam Bukhari ńlọgbà wá yẹn ni pé àwọn tá a gbọ́dọ̀ jìnà sí nígbà tá a bá fẹ́ jẹun òun náà ni tí a ti ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ látàárọ̀ àlè ìsọ̀rọ̀fù tọ́hám yẹn ni pé ká máa ṣe àṣejù níbi jíjẹ àti mímu ọ jẹun kọjá pé o ò ní lè dìde ńlẹ̀ mọ́ àbọ̀ ọ jẹun débi wípé àti sùn yóò wá dógun dọdẹ o ò ní lè fẹ̀gbẹ́lélẹ̀ sùn àfikọ́ wájú kọ́ fẹ̀yìntì nǹkan irú oúnjẹ báwọn kò dáa ó yẹ kí mùsùlùmí kó jìnnà sí àwọn kan bẹ tí wọn ò rí jẹ náwó oúnjẹ rẹ ná lọ́dọ̀ wọn ọba sallallahu alaihi wasallam sọ pé wàláì kọ gbọ́lọ́ ń gbọ́ wàláì kọ lọ́gbọ́lọ́ ń gbọ́ ẹ̀ẹ̀mẹ́ta ìlànà bìbì ọlọ́run fọlọ́run bọ̀ra ẹni tó o mẹ́sàn nípa rẹ̀ ó ní ọ̀gbọ́lọ́run bá gbọ́ ilẹ̀ tó ṣe pé òun yóò bá mú ará àdúgbò rẹ̀ ó sì mọ̀ pé bí ń pa ó bébí sùn ni tó ti náà kò náwó oúnjẹ sí i oúnjẹ èèyàn kan ọmọ tó èèyàn méjì jẹ oúnjẹ èèyàn méjì èèyàn mẹ́rin lè jẹ́ ẹ̀ irú oúnjẹ tí wọ́n wá jẹ jẹjẹ débi pé òun lè sùn mọ́ so ó ti sàṣe jù ń bẹ̀ nu ṣẹ̀ríà ìsìlámù kò fẹ́ bákan náà ọwọ́ òsì èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ fi jẹun àwòtá pé làlórí kan àbómi ńlọ bá fà bákan náà wọ́n kọ kéèyàn ó mu tàbí kéèyàn ó jẹ lẹ́ǹtọ́nà rò èèyàn máa jẹun lóòrò bákan náà èèyàn sì máa mu nǹkan lóòrò bákan náà wọ́n kọ kéèyàn ó rọ́gbọ̀kú lásìgbà tí bá ń jẹun lọ́wọ́ níparí ni wípé wọ́n kọ kéèyàn ó fẹnu fátẹ́gùn sóúnjẹ tàbí kéèyàn yọ àléébù tí ń bẹ níbẹ̀ ilé ìjẹ́ àwọn ẹ̀kọ́ àtàwọn ìlànà èyí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó mú fún wa nípa báwo la ṣe jẹ àti báwo la ṣe mu ẹ má jẹ́ àgbàgbé o àwòkọ́ṣe dáadáa ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló jẹ́ fún wa laqad kana lakum fi rasulillah uswatun hasana liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah kathira ọlọ́ni láì ṣe àwòkọ́ṣe dáadáa tó yanjú ó ń bẹ fún yín látàrí òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam kì í wá ṣe gbogbo èèyàn o liman kana yarjullah fẹ̀ntì máa ń páyà ọjọ́ tí ọ̀bọ̀ lọ́wọ́ ọba rẹ̀ pàdé lẹ́sẹ̀ ògbèjì jẹ́kànnàbí jẹ́ ọ jẹ́ àwòkọ́ṣe fọ́ wa dhakarallaha kathiran àtẹ̀ntì máa ń rántí ọlọ́wọ́ bá ní gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ wa Muhammad jẹ́ ọ jẹ́ àwòkọ́ṣe jẹ́ ọ jẹ́ fọ́ títí ìjókòó míì tí a آه، مع السلامة